الحمد لله رب الورى رافع السماوات العلى باسط الأرض بالثرى علي على عرشه استوى قريب من عباده يعلم السر والنجوى اللهم صل على محمد وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد أيها المسلمون أيتها المسلمات اشكروا الله شكرا جزيلا واحمدوه حمدا مزيدا واعلموا أن الشكر قيد للخير وصيد للغير اللهم لك الحمد والشكر اللهم لك الشكر أجمله ولك الحمد أفضله ويا ربنا تقبل منا شكرنا واعف عنا قصورنا واحشرنا مع الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والشهداء والصالحين وحسن أولئك رفيقا أيها المؤمن اعلم أن للعقيدة الإسلامية آثارا إيجابية عظيمة على سلوك من آمن بالله حقا فالمؤمن الحق يجد من السعادة أسماها ومن الطمانينة أعلاها قال الله تعالى الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب ومن ديباج السعادة العليا في الإسلام أن المؤمن يوقن أن لا بد من الضر في هذه الحياة كما أن لا بد من الخير في هذه الحياة وأن الأصل في الضر القلة وأن الأصل في الضر القلة وأن الأصل في الخير الكثرة قال الله تعالى وإن يمسك الله بضر فلا كاشف له إلا هو وإن يردك بخير فلا راد لفضله يصيب به من يشاء من عباده وهو الغفور الرحيم وقال عز وجل ما يفتح الله للناس من رحمة فلا ممسك لها وما يمسك فلا مرسل له من بعده وهو العزيز الحكيم ومن جذور السعادة أيها المؤمنون أن تعلموا أن الأحوال في هذه الحياة لا تستقر على حال واحد أبدا بل سعود وحبوط وفقر وغنى وعافية ومرض وحياة وموت وهزيمة ونصر قال الله تعالى وتلك الأيام نداولها بين الناس وقال عز وجل عن نبيه أيوب وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين فاستجبنا له وكشفنا ما به من ضر وعن زكريا قال وزكريا إذ نادى ربه رب لا تذرني فردا وأنت خير الوارثين فاستجبنا له ووهبنا له يحيى وأصلحنا له زوجا وقال عن موسى ولقد مننا على موسى وهارون ونجيناهما وقومهما من الكرب العظيم ونصرناهم فكانوا هم الغالبين وعن نبيه نوح عليه السلام فدعا ربه أني مغلوب فانتصر ففتحنا أبواب السماء بماء منهمر وفجرنا الأرض عيونا فالتقى الماء على أمر قد قدر وحملناه على ذات ألواح وجزر اللهم ثبتنا على الإيمان والتقوى وأكرمنا بزيادة من خيري الدنيا والآخرة ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب الحمد لله والصلاة والسلام على أشرف الخلق نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد أي مسلمي لقنين أي مسلمة لقنين ẹjẹ́ ká máa túbọ̀ tẹ̀síwájú nínú ọpẹ́ dídá fún olúwa tí ó dá wa kò yẹ kí ọpẹ́ wa kò yẹ kó lóǹkà kò yẹ kí ẹ̀yìn táwọn ẹ̀yìn ọlọ́run ọba kò yẹ kó ní nọ́mbà torí kí orí tọ́lọ́run ọba ṣe fún wa náà a lè kà á àmọ́ nọ́mbà ni nígbà táwa mọ iye orí tọ́lọ́run ọba ṣe fún wa tá a lè kà bá a fẹ́ kà kó ṣe kà

o lè ta mẹ́wàá kọ́mọ bá kankan wálé o lè ta mẹ́wàá kọ́mọ mú kankan fún ẹ ṣùgbọ́n ọ̀pá ọpẹ́ mọ́ta ni mọ́mú nǹkan wálé fún ẹ tó o bá ta ọ̀pá ọpẹ́ lọ́sọ̀dọ̀ ọlọ́run ọba tó dá wa yìí nǹkan méjì ni ọba ẹ̀yọkàn yóò mú wa bá wa lákòókò kan náà lásìkò kan náà nígbà nìkan náà kí ni nǹkan náà kọ́ ìdán lè fẹ́ tó o bá dúpẹ́ fọlọ́run ọba orí tó dúpẹ́ fún ni kò ní bọ́ ló jẹ́ sí pé tẹ́ ẹ bá rí sí àti dáadáa fún láyé tó wá já máa lọ́wọ́ tí ò sì má tẹ bá wá díẹ̀ kò sí nǹkan kan tó bẹ́ẹ̀ náà àṣírí ẹ̀jú pé kò dùgbẹ́ mọ́lọ́wọ́ bá lọ. ìwọ náà yẹra rẹ wò àwọn orí tọ́nà ń ṣe fún ọ tẹ́lẹ̀ tó lọ ò dùgbẹ́ mọ́lọ́wọ́ bá lórí ẹ̀ tó bá dúpẹ́ ni lọ mọ̀ pé bóòt táàbí máa di orí mọ́lẹ̀ oníkọ́ sọ pé kò dùgbẹ́ mọ́lọ́wọ́ bá lórí ẹ̀ kì í dẹ̀ sọ̀rọ̀ ẹnu lásán yẹn ni pé nǹkan tọ́nà wọn bá ṣe fún tí wọ́n bá ń pèsè sí ẹ̀sìn ó ní bùkátà sí nǹkan báyìí ó sì lágbára rẹ̀ ìlè jíbẹ̀ kò dúpẹ́ fọlọ́wọ́n ọkọ̀ jẹ́ àtàwọn àti alhamdulilayi ẹgbẹ̀rún lẹ́nu ká lórí fọlọ́wọ́n bá ṣe fún wa ká lù fọlọ́wọ́n bá ló fi jẹ́ sí pítà bá fẹ́ pa ẹran fọ́lọ́wọ́ ọba látọ̀ gbé bísmìlá inú ọlọ́wọ́ àdùn ìpè ẹ̀ ó sì pa fèmí ọlọ́wọ́ ọba àwọn kan ti ń pa fún kàmì lẹ́yìn ọlọ́wọ́ ti wà kálù fún ọlọ́run gangan tó fún wa yìí fún gan ni bàbá ọpẹ́ tá a máa ṣe tá a bá dúpẹ́ fún ọlọ́run ọba orí àkọ́kọ́ tá a mọ̀ wá ní pé orí tá a dúpẹ́ lé lórí yẹn ni kò ní bọ́mọ́ àti dèmọ́lẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni sọ́yìn tó lè rẹ́yìn lè rẹ́yìn rìhì mínà rẹ̀ yọ́ máa jẹ́ pé òun náà tún ní ọfà tí ó tún mú orí mìíràn wá ẹnìkan ìdúpẹ́ fọlọ́run ọba lórí ètò ọlọ́run ọba nìyẹn ló fi jẹ́ sí pé múmi ní bọ́ bá ń dúpẹ́ fọlọ́run ọba lórí ikú sí ọ ní múmi ní ó ti ó ní mùsùlùmí òdodo èyí láwọn àpé òní dúró lójú kan náà náà gbàgbọ́ ọmọ lẹ́kọ̀ọ́ sí tí wọ́n bá lẹ́lò mí ṣe ẹ̀sẹ̀ Islam bó ti wà láti kábí tájí yá ti gbò nínú ìgbàgbọ́ ẹ̀ náà lọ́wọ́ lónìí ẹ lọ́mọ pé kò dúpẹ́ lórí ìgbàgbọ́ tọ́lọ́run ọba ṣe ọpẹ́ a máa ìgbàgbọ́ ẹ̀ dára lánàá ìmọ̀ lónìí ti lọlẹ̀ bí ìpàṣẹ ń tiyan ìfúnpẹ́ ìyàwó ni yóò lókè yóò lọlẹ̀ tí yàn bá ń dúpẹ́ fọlọ́mọba lórí ìgbàgbọ́ tí ẹ̀ ọ́ máa lò ní ìṣìlẹ̀ ọlọ́mọba kan sáàdì fún ìgbàgbọ́ ẹnì kọ̀ọ̀kan wa àdúpẹ́ fọlọ́mọba lórí orí tó ṣe fún wa tá a mọyì nọ́mbà ẹ̀ olórí orí tó ṣe fún wa tá a mà tó tóbi jù náà ni kó ti wá ní mú mi ní òdodo ó ti wá lẹ́ni tó tẹ̀lé ànádùwà Muhammad sallallahu alaihi wa sallam ẹ wá jẹ́ ká lọ́ọ́ máa yín mú mi ní òdodo yìí pé àdìọ́kàn ti bẹ nínú ẹ̀sìn Islam àwọn nǹkan tó jẹ́ pílà tá a fi gbé Islam dúró tí ìyẹn ó fi máa jẹ́ mùsùlùmí tá a fi gbà pé mùsùlùmí òdodo ni ọ ẹlọmọ yìí tó ní àwọn impact tó dáa púpọ̀ tí máa kó bá gbèsè ayé ọmọ ènìyàn ká tó wá sọ̀rọ̀ àlùkìyà màtá lọ bí bá níwájú ọlọ́wọ́n ọba ní pé ọ kọ́kọ́ jẹ́ mùsùlùmí náà ipa tí ọ máa kó nínú gbèsè ayé rẹ pé bó gbèsè táyé ló dọ̀rọ̀ ní ìsọ tí ayé rẹ̀ ó fi rọrùn tó fi létò ayé tọ́kàn ló fi balẹ̀ tó fi rí gbogbo ọ̀nà tí a máa ń gba ayé rọrùn tó fi gbà sí lọ́mọ fún bẹ́nu àkídà ìsìlámù lọ́wọ́ yá tí pé tí a bá ṣe ìsìlámù tí ọba ta ayé rọrùn ẹ sọ fún pé lọ gbàgbọ́ yé ìsìlámù tí a bá ṣe ìsìlámù tí ń ṣe ìfòrò ayé ẹ sọ fún pé lọ gbàgbọ́ yé ìsìlámù rẹ dáadáa ẹnìkan ò lè ṣe ìsìlámù kó ti tó àti kó ti yẹ pẹ̀lú àgbọ́yé kọjá àmọ́ ayé kódà fámọ́ lòwú lọ́wọ́ òní dáhùn àwọn kan bẹ wọn ò rí nǹkan kan gùn ṣùgbọ́n kàn wọ́n balẹ̀ gàwọn tó ń gùn kan lọ kí ló mú fọkàn balẹ̀ wá bá wọn torí pé wọ́n ṣe ìdílé àwọn ọgbọ́n ti yẹ ọkàn táwọn òyìnbó tá ń pè lẹ́mìí ogun kankan wọlé débẹ̀ bọ́dì ni a lè tọ́jú a lè tọ́jú ẹ̀ ọlọ́run ọba ló lè tọ́jú ẹ̀ ní tọ́ba wá ṣe ìsìláàmù dáadáa àwọn nǹkan tí ọlọ́run máa tọ́jú ẹ̀ ní ẹ̀rẹ́ ń bẹ ní ìsìláàmù bó o bá jẹun tó dáa ojú tó o bá ṣe ìsìláàmù tọ́kàn rẹ̀ ọba balẹ̀ ọjẹ́ dára ní ẹ̀mí ìròyìn ní ẹ̀mí ìròyìn jẹ́ nǹkan torí máa báyìí nínú àwọn nǹkan tá a lè pè ní lúpù ẹ̀dọ̀kí inú ògidì àwọn àti ọkà tí kúrira bá níyàn nínú ẹ̀sìn náà òun náà ní wípé ẹni tó bá ṣe Islam ìgbàgbé ẹ̀ bóṣítọ́ àti bóṣí yẹ yóò ní ọba kan lọ́dọ̀ kí lọ́ba náà tó tún ládé lórí òun náà ní àtòmọ̀ àníyàn ìfọ̀kànbalẹ̀ mo la fẹ́ rí fọ̀kànbalẹ̀ ìjọba òní fọ́kànbalẹ̀ àwọn alágbára ayé nìyàwó tí wọ́n bá ń lọ báyìí tí wọ́n fa kíní wájú wọn fóògùn wọ́n tún máa wọ̀ tún wọ́n sí kódà àwọn òtún níwọ̀n àwọn mọ́tò gidi mọ́tò tí wọ́n expect èèyàn lógún tó báyìí tíwájú kọjá nu mọ́tò tọ̀lọ̀ lectures wà ń bẹ̀ olówó yẹn ìjọba yẹn ò ní jókòó mi torí pé ó ní mọ̀ pé jẹ́mátì ẹ̀fẹ́ target mọ́tò ńlá ni wọ́n bóyá mọ́tò kan tó yá bí bọ́dì ẹ̀ ti bàjẹ́ díẹ̀ ní ọ̀lọ́dún sọ́kàn ẹ̀ balẹ̀ nìyẹn ọkàn rẹ̀ ò balẹ̀ ìwọ ń ti ẹnu tó ní ìrìn ó gùn ládùúgbò bó ṣe wù ẹ́ ó tó tẹ hàn hàn èmi ni mo dé àwọn alágbára ò lè ṣe bẹ́ẹ̀ torí pé kò sí fọkànbalẹ̀ lọ́dọ̀ wọn tí wọ́n bá nígbàgbọ́ ni wọ́n ní fọkànbalẹ̀ wọ́n máa fọ́n àkàtọ́ ọ̀rọ̀ ní ọba ọ̀gá náà ni wọ́n láwọn eléyìí ò tó mọ́ fọ́n àkàtọ́ tó ti bẹ́ẹ̀ fọ́n àkọ́kàn rẹ̀ balẹ̀ Abubakar Siddiq ìjọba ni wọ́n àfáà ni wọ́n ìjọba ni wọ́n wọ́n darí ayé ọkàn wọn despite jẹ́ ti pé gbà tí wọ́n rí wọ́n máa fọ́n àkàtọ́ ọ̀rọ̀ ní ọba ọ̀gá náà torí pé ìjọba ìsìlámù ti pẹ̀jú láyé ọmọ ọdí ara ọ̀dà láti wọ́n sùn ní abẹ́ kí ò sí security kan Ha, ti di ọ̀gá pátápátá ẹ̀sùn láyé ẹ̀sùn ọkàn yìí ìbàdàn rẹ̀ ó ní màá tí wọ́n ṣàbòsí àkàrà tí wọ́n yàn yàn jẹ tó ń ṣe déédé àwọn èèyàn náà wá ń sọ wọ́n kọ́mẹ́ntì rẹ̀ pé àdáńtà fa àmìta ó ṣe déédé láàrin àwọn ènìyàn ọkàn rẹ̀ ti balẹ̀ àwọn kan bẹ́ẹ̀ ni wọ́n lè jáde olówó mi ò lè jáde ládùúgbò rẹ̀ torí bí kọ̀ọ̀kan kan báyìí kò sí dáadáa ọkàn rẹ̀ ọba rẹ̀ nípa báyìí ọlọ́mọ ọba jẹ́rìí sí pé àwọn awo ni wọ́n ní fọkànbalẹ̀ láyé ìyẹn bá ń sọ yìí afẹ́kọ̀ọ́ yẹra rẹ̀ o sí fọkànbalẹ̀ ń bẹ́nu gbèjì ayé rẹ̀ tí ọba ti ń bẹ̀ padà sínú bàbá rẹ̀ kó tún ṣe kó tún ṣe lókun o sì bàbá rẹ̀ dáadáa rẹ̀ torí ju ọlọ́mọ ọba yìí òdodo lọ́rẹ́ ọlọ́mọ ọba sọ pé alladina amanu àwọn jẹ́ nígbàgbọ́ ìdígbàgbọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n dúró dáadáa tí wọ́n gbàgbọ́ yé Islam Kini ni yọ́ máa tẹ́lẹ̀ fún wàtọ̀tùmọ̀ nínú kúrò gbogbo níbi kiri ìlà ọkàn wọn yọ́ máa balẹ̀ pẹ̀lú tí ìkànnì branch tàbí máa ń ṣe ìgbàgbọ́ náà ní díkìrò lọ àwọn kan ní díkìrò lọ àsọ̀rọ̀ pẹ̀lú ọ̀run tuntun lẹ́nu jẹ́ sí pé tánà bí bá ń bẹ̀rù sọ́lá bá wà ní wọn èyí tí bẹ̀rù ìwọ̀n ni ìbẹ̀rù ọlọ́run kò bẹ̀rù ayé o sọ́lá bá wà ní wọn bí a bẹ̀rù ọlọ́run pé ọlọ́run a mọ̀ sí yíwù lọ́lọ́run ọmọ ìlẹ̀ tẹ̀sí ẹni rẹ̀ tábì bá bẹ̀rù fásitì àwọn ilẹ̀ sọ̀rọ̀ táyà nábì bá jẹ́ àpò ọlọ́mọ ilé dára tó wù báyìí fásitì àwọn ilẹ̀ sọ̀rọ̀ yọ lọ kí ọmọ ẹni náà ni àgbọ̀ yìí túmọ̀ ayà ọ̀tọ́tùmọ̀ yìí nù kò lóko bí dìkìrì ọlọ́wọ́n ni aláàbí dìkìrì láàyè ọ̀tọ́tùmọ̀ yìí nù ẹ lọ́ mọ̀ pé kò sí nǹkan tó lè fọ́fọ́ kàn balẹ̀ wá báyìí ẹ̀dẹ́ ènìyàn yóò kẹsì ìrìnàjò ọlọ́run lákòókò tẹ̀sí nínú àwọn oríire tá a ti nínú àkídà Islam òun náà ni pé gbogbo ẹni tó bá jẹ́ mọ́mí ní òdodo ọgbọ́dọ̀ gbà tọkàn tọkàn wípé ilé ayé tá a wà yìí a lè kọjá mẹ́ láì sàbòrú mẹ́ mọ́mí ní gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ ọmọ ìyá wa tó gba Islam nígbà tó gba Islam tán tá a tó kọ́nà jẹ́ Dawud ọmọ wa lé ti ń pẹrẹ káàkiri ìlú wọn nísìnyí àtúntì oníṣọ fún ayé pé ọmọ àwọn kan ti gbà àwọn tó ń bọ̀ wá ìyàwó òun náà ti gbà àwọn jọ ń bọ̀ wá padà pásítọ̀ ni o tí wọ́n máa yá wá yìí ara àwọn kan tá a bọ́lọ̀ mojú tó téèyàn bá wọ ní Islam ní pé ẹ sọ fún pé Islam ọ̀dà bí ẹ̀sìn yòókù o àwọn ìtàn ìyànjẹ ní Islam torí pé inú ẹ̀sìn yòókù wọn sàn ọjà pé tọ́wá ti wọ ní Islam tọ́wá ti wọ ní ẹ̀sìn àwọn ó tọ́wá ti wọ ní ẹ̀sìn àwọn àìsàn ti ń ṣe ọ̀lọ́ tọ́wá ti wọ ní ẹ̀sìn àwọn àhọ́rọ̀ máa bí ìtànjẹ nìyẹn islam ọgbọdọ tẹyẹjẹ tán ọsùn òdodo ọ̀rọ̀ ọwọ abáni wọn bíbí léèrè ní wọn gbàtàjọ ń fi conversation wọn ni ẹja kù kí láwọn àmọ́ àti báyìí sí pé ó lágbẹ̀lú oníbò olóko wọn ti máa dàgbàsókè dáadáa ah mo ní kí ló sọ báyìí ó ní ó lè bá rọrùn mo ní sóòsì olùfẹ́ jẹ́ náà ló

wọ́n pọ̀ báyìí náà àwọn sàmábà nẹ́bì kẹ́sìkẹ́ àfà gidi kan jẹ́ onígbàgbọ́ gidi dára mọ́sí orí islam àìsí tó ní bá ń lòó tó ọ̀bà rọ́mà bí o lè ṣe islam tó ní bá ọlọ́mà bí o mi ò ní tọ́kọ́ ọgbẹ́ wá sí islam tó wá tọ́lé islam ọlọ́mà bí mi ní preach báyìí tó bá wà ní ètò ọlọ́mà ó bí ma ó bí ṣùgbọ́n kankan náà ní islam ó fọ́ ní àwọn kan tó fọ́ ní fọ́ ní ah, ìbọn kan bá ti náà ní bàbá mo ní dáwà lè fún ìsìlámù lè fún ọ nìyẹn nítorí àwọn sọ fún wa nìyẹn náà lọ kóra nítorí bí náà sì fi fún wa nìyẹn sọ́dọ̀ bá wọn lè. nínú àwọn nǹkan tí mùsùlùmí gbọ́dọ̀ gbà nínú àdéhọ́kà rẹ̀ tá a fi gbádùn ayé yìí ó lè fi kó o ti gbà àsọ́lẹ̀ ni ipe ilé ayé tá wà yìí ó lè fi kó a burú mẹ́ ara àwọn ọ̀yà nínú kan àwọn àwọn òrí jẹ́ ilé ayé bó ti nínú o lè lásìdẹ̀ǹtì o lè forí gbà o lè jábọ́ nìkan o lè kan lápá o lè rán lẹ́sẹ̀ eléwọ̀n mí ni pé ọ̀hún ṣe ìsìláàmù kan àdánwò ayé ò ní bọ̀ ọlọ́run ti kì fún wa subhanahu wa ta'ala anábì náà kéde ẹ̀fún wa sallallahu alaihi wasallam ẹlọ ọmọ àpẹẹrẹ àwọn àjọ ọ̀kan mùsùlùmí ní pé ọgbọ́n ọgbà ìpínlẹ̀ ayé náà wà yìí ó lè escape aburú bẹ́ẹ̀ náà sì ni bó ti wulẹ̀ kó lé tó orí ò lè mọ́sọ̀ kan rẹ̀ orí aburú láyé owó sì dìdàdà láyé àjọ kan tàà gbọ́dọ̀ nínú ìsìláàmù ni kó làkọ̀jẹ́ tí pé ọ̀jáde masálájú mọ́ ó ní mi ọ̀jáde masálájú mọ́ àwọn nítorí ká burú ọmọbàdé bọ̀ túdàmù aburú ọba ọ̀ wọ́n sọ pé màmá gba àwọn ojoojúmọ́ ní ká burú ọmọbàdé ṣe ní ọ̀sán ara ẹ̀ jẹ́ irú àwọn ìwúlọ̀ fúgbà aburú ti ọ láyé ẹjẹ́ ká lọ mọ̀ pé ọ̀rọ̀ ẹ̀yàn ní abúdọ̀ gbà pé inú ilé ayé dáwà yìí á kọjá lára burú aburú náà ti kọjá lára káàkì lọ mọ̀ pé á kọjá lára orin náà orin náà ti kọjá lára bọ́lọ̀ ti rẹ̀ ṣùgbọ́n òwò wá ní ìpìlẹ̀ náà méjèèjì ìyẹn la gbọ́ yé dáadáa aburú ìpìlẹ̀ rẹ̀ ni pé yóò kéré orin ìpìlẹ̀ rẹ̀ ni pé yóò pọ̀ aburú tó ṣe yáwó lè kà ṣùgbọ́n onídọ́là wọn bá ṣe fún ọ̀rọ̀ mọ̀ ká bẹ́yìn àbá ṣàfẹ́kùn kankan ní nǹkan rẹ̀ bọ́yá wọ́n jí nǹkan rẹ̀ kan lọ ní ìsìn yọ́mọ rántí bí áńtẹ̀ tí wọ́n kan wọ́n jí lọ ṣùgbọ́n gbogbo ètò ti wá ràràrà lẹ́yìn ẹ̀tọ́ ọmọ iye ta ló sì ń dọ̀rọ̀ àwọn ìbọ́lọ̀ wọn bá orí ayé yóò máa pọ̀jù aburú ayé lọ ìpìlẹ̀ ètò ayé nìyí ló fi jẹ́ sí gbogbo àwọn ayọ̀ lọ́kùnrin àtọwọ́ ọlọ́run wà ní ẹ̀mí sọ́kíkà lọ́hùn lè lóbìnrin fàlàkà àti fàlà fàlàkà àti fàlà òun ìlà òun وإن يردك بخير فلا راد لفضله يصيب به من يشاء من عباده وهو الغفور الرحيم هل يتوقع أنه هي يمسك الله يمسك لله غالب مسك وبيعطي bọ́lọ́wọ́n bá ti díẹ̀ kan nínú aburú ayé ní bàbá yẹn yẹn sọ́kì aláwọ̀ gbé lóru mọ́sà lọ́lọ́wọ́n wọn bá lòun mẹ́wọ̀n ìtumọ̀ mọ́sà ni pé ẹ ti tọ́ lára wò díẹ̀ tí a bá fa burú kankan ọ̀ láyé bàbá gbàbùrú kan wá bọ́ kéré báyìí wá bọ́ láyé fàlákà ṣe bá láhùn ilẹ̀ ahùn ọ̀sẹ̀ tí ó máa burú kékeré bó ti kéré tó ọ̀sẹ̀ tó lè mọ kó o ilẹ̀ àbọ̀wọ̀ àbọ̀lọ́wọ̀ wáyé ìwọ ọmọ mi tó ń gbọ́ mi lọ́kùnrin àti lóbìnrin fún ọmọ tí bá ọ nítorí bá kọ́kọ́ rántí lásìkò tá a bá ọ yẹn olúwa rẹ ọfẹ́ ọkọ̀ Kini wọ́n rántí nígbàtà burúkú àwọn ẹgbẹ́ wọ́n rántí kí kàtó òfin sílé ní tó ń gbọ́lọ́wọ́ mo gbàgbé wọ́n rántí dẹ́rù bọ̀ pé ah ó sì rí ah ló ti bẹ̀rù ó ti mú lọ́nà fàlákà sí fàláhù ìlà òṣèǹtì ó máa burú kékeré yẹn kú òfin àfọlọ́wọ́ èyí adé lára bí yàrá sì jáde tí ó ń rọ díẹ̀ díẹ̀ ní tó mẹ́rọ síbẹ̀ ẹnìkan ò lè má burúkú àfọlọ́ pàdákà àti pàdákà bó ṣe kéré tó so mọ́tà tọ́lọ́ wọn bá lò bí òfin àfi aburú kéré díẹ̀ náà láàfin mọ̀ wá fẹ́ débi dáadáa ó bó ti díẹ̀ ó ní wà ń yorí di kàbí xẹ́yì yorí di kàbí xẹ́yì òbòdì amsa ti kàbí xẹ́yì yorí di kàbí xẹ́yì tọ́ bá dáwọ́rẹ́ bùọ́ tọ́ bá fẹ́ dáwọ́rẹ́ bùọ́ bó ti tó bóri wá bá fẹ́ da oore bọ̀ ọ́ ìwọ náà ní lánàá ìwọ náà tún ní lónìí o tún jẹ́ bẹ́ẹ̀ lọ́la náà àhà wà ń yọrí díkà bẹ̀rẹ̀ sọ́dọ̀ ń bá plan pé tó bá pé ní ètò pé jí máa fọ́ ọ ni fàdárọ́ jalè mọ́ ọ wá tí ń ti gbólóhùn níbẹ̀ ó ní wà ń yọrí díkà bẹ̀rẹ̀ ó ní fàdárọ́ jalè mọ́ ọ̀sẹ̀ kọ́sọ́ pé fàdárọ́ jalè sẹ́yìrì fàdárọ́ jalè fọ́ọ̀sì kò sẹ́ni tó lè dá padà òfin yíwa ife rọ́dùkù tọ́wà ń bẹ̀yìn òfin yíwa ife kìníyàn ọmọ sọ̀kalẹ̀ ní nígbà àjá padà ní tí bá ń rọ̀sù bọ̀ tọ́lọ́ tó bá fẹ́ rojò kẹrẹ fún ẹ padà lọ́jà lè fọ́tùlì ẹnì kan ò lè já padà ìjẹ́ tó tó bẹ̀rẹ̀ nínú àwọn àjọ kàtà gbọ́dọ̀ ni òun náà ní pé kágbà pé máa yẹ fẹ́ ilé àbúlé náà ní rọ́sù padà mọ́ òun sí kẹrẹ bọ́lọ̀ ń bá bẹ́ẹ̀ tilẹ̀kùn orí fẹ́nìkan ẹnìkan ò lè jù gbogbo àwọn àjọ yóò bá tó jẹ́ pé ẹbọ nìyẹn agbọ́dọ̀ jìnà sí wa wọ́n lẹ̀ yorùbá bíbá ìkọlé jẹ́ abẹ́nìkan ní èèyàn àfikún oṣù mọ́ nkankan àwọn ọ̀gbà bọ́lọ̀ nílé kẹ́yàn nílé ìran yorùbá ti wá nílà tí wọ́n nílé kẹ́yàn látọ̀dọ̀ ẹ̀ ó sì gba pé ìkan nínú àwọn sọ̀hábà ní ọmọdé ọlọ́ọ̀dà rẹ̀ tó jẹ́ ń nǹkan wa ó sì tó nínú púpọ̀ owó tí wọ́n fọ́ ọra ẹran wọ́n ní kọlọ̀rọ̀ ẹran wá báwọn ọlọ̀rọ̀ ẹran ọ̀rọ̀ ẹran tán ọ tí ọjà ti wà ọ tí ànábì lọ́rùn sọ́nà bá wà wọ́n náà máa gbàdúrà ò kẹ̀ ní àbá gbègbè náà ní mú ìyá gbàdúrà ní mú ọlọ́mọdé máa gbègbè náà ara ẹran yẹn wá bá sọ́nà bó ti wá lọ́ra níbi tí ó ti wà sí báyìí ọjà ó tún ya ọjà míì ọ gbowó nígbà tó gbowó ń bẹ̀ ó tún padà lọ sí ọjà ọwọ́ fi ààbò owó tó gbà ó bẹ̀rẹ̀ ẹran mìíràn ọwọ́ lọ fún ẹran padà fún ànẹ́bí ó tún wá dá owó padà fún ànẹ́bí sọ́dọ̀ bá ànẹ́bí wá sàdúrà àwọn sọ̀hábà tí wọ́n wá lẹ́yìn tí wọ́n jẹ́ padà wọ́n ní ẹran ọlọ́run fi àlùbáríkà rẹ̀ wọ́n ní ẹni tá a wí kò sí tó tí kálukú sì lé ìpẹ̀lẹ̀ ẹnu pé polówó rẹ̀ lọ́jà gbogbo ayé òjò mara lọ́wọ́ rẹ̀ wọ́n mara lọ́wọ́ ìkẹ́ ọlọ́run nìyẹn ó lè wájú ìkẹ́ ọlọ́run ọba ọjọ́ orí ọ̀fà òun ìmọ̀ ọ̀kan mo dúdú mo pupa mo ga mo kúrú aláàbára ọmọ àwọn aláàbára o àkàdé tó ń dára jẹ́ lọ ọmọ ẹ̀ńtọ́fọ́ ló ti ń kọ́lé ńláńlá ọmọ ẹjọ́ ọmọ àkáǹtì owó tẹ́ fún dára jù wọ́n tẹ́lẹ́ sí pé mẹ́rin bá dúró rú báyìí ọ̀tọ̀ padà lẹ́sẹ̀ náà báyìí ní ìkẹ́ ọlọ́run àwa yóò báyìí wọ́n lẹ́mí pé àìdáàbà bẹ́ẹ̀ nìkan bá ti ní nǹkan kan tó lọ́wọ́ fún báyìí á so máa kankan dáa ẹ wá jẹ kíní kan bẹ́ẹ̀ kíní kan bẹ́ẹ̀ ọlọ́run yìí dára ni subhanahu wa ta'ala ọgbàgbé ọlọ́run ó lè rájì rí ọlọ́run ọba bẹ́ẹ̀ bá ní lágbájá ọlọ́run kẹ́ ẹ ó ní láti rí kẹ́ ẹ bẹ́ẹ̀ fún kẹ́ ọlọ́run ọba ni bẹ́ẹ̀ bá ń dínà báyìí lẹ́kún tó máa bí fún yìí bẹ́ẹ̀ bá ní lágbájá ó ní láárí báyìí yọ́ máa ní láárí tiẹ̀ nìyẹn ọlọ́run ti ní máa ní láárí ọkà gbà fún tiẹ̀ ní ọ̀wà ní máa pẹ̀lú tó nípa báyìí máa yọ fún bọ́lá wọn bá sì tì í gbà ní padà mọ́ ìfẹ́ lára wo ẹnìkan ò lè rí kó sì padà ọlọ́mọ sílẹ̀ kún kẹrẹ fáyín kọ̀ọ̀kan wa ìkẹ́ tó ṣe fáyín kọ̀ọ̀kan wa ní tìgbàgbọ́ níta ayé nítẹ̀sìn ọlọ́mọ sì fáyín kọ̀ọ̀kan wa yóò tún máa sí fún wa sí ni ọlọ́wọ́n wa ogun tẹ́ńpẹ̀ láburú ayé ìjọba ń bẹ lọ́dọ̀ káàdùn kọ̀ọ̀sẹ́ńtì ọ̀làburú lára àti ọkùnrin àgbà bẹ́ẹ̀ jẹ́ra ẹ̀wọ̀ ọ̀rà burú jẹ́ o gbọ́dọ̀ má sí owó ọlọ́run kankan lórílẹ̀ ayé tí ò ní ìyẹn ni ó jọ gbádùn ayé bá dandan pè náà fún lágbájá gbọ́dọ̀ fún tí ọlọ́run fún lágbájá tó fún ọ ìyẹn ni ó jọ sinmi kò ní jọ sáré káàkiri ayé wọ̀ lálàáfíà tọ̀hún lówó lọ́wọ́ ń tiẹ̀ lálàáfíà ìwọ ìwọ ga ojúdú tí ń kúrò pupa yóò sá gbà kankan ọlọ́wọ́ fún ní ìkankan yóò sì kankan lọ́wọ́ gbogbo wa pátápátá jẹ́ ní tòótọ́ àti ká gbà ẹ̀ tí ọba ti gbà ti gbàgbà ayé rẹ̀ máa fòrò kiri ní pé à mo gbọ́dọ̀ mo gbọ́dọ̀ lọ́wọ́ lé lórí ó tún balẹ̀ sí àmàjẹ́ lára rẹ̀ tó nípa báyìí gbogbo nǹkan tó jáburú wa dáàmà pé gbọ́dọ̀ má sínú gbèsè ayé wa wọ́n ìtójú orí tó ṣe fún wa náà mọ́jẹ̀ kọ́ta tó lójú kan náà fún wa kọ́ta lè kún orí fẹ́ni kọ̀ọ̀kan wa abẹ́lẹ́ wọn ọmọ alágbára jùlọ tí màá tẹ̀lé kọ́mọ̀ sí láti fọ́fẹ́ni kọ̀ọ̀kan wa gbogbo dáadáa tá a ti ní láyé nítẹ̀sí àti níta ayé ọlọ́run kọ́mọ̀ tẹ̀lé fọ́fẹ́ni kọ̀ọ̀kan wa wọ́n bá yàrá ti náà nítorí àhásánà wọ́n fi láti kẹ́rọ̀tì hásánà wọ́n fi náà àzàbà náà اللهم ثبتنا على الإيمان والتقوى واكرمنا بزيادة من خيري الدنيا والآخرة ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وصلى الله وسلم على نبينا محمد وآله وصحبه